在云南。 إما أن نكون يا ترك بكل ساعه تجملا وبيداد أزداد من تجملا ìkàlàgbọ́ tó ní ìsìn tá a fi bọ́ sí tàbísírù ọ̀rọ̀ kan mẹ́rin àti wútúbà àti tàbísírù nǹkan mẹ́rin àti wáàsí. kàlámù ìlà. kọ́ tá a ní àpín. ọlọ́run aláìlú alámi náà kí gbọ́dọ̀. alukóránù yìí ọlọ́run lọ sọ ní ti pàápàá. wọ́n máa ń ṣàkàbí àbá àkọ́lé bọ́lá wọn àtàlá. wọ́n máa ń ṣàkàbí àbá àkọ́lé bọ́lá wọn àtàlá. orí ìwé táwa wá ṣe nípa jókòó tọ̀rọ̀ ẹ̀ ọlọ́run ò ní dúró sínú wa ẹni tí ò ní wo ibi náà délé àmín ẹ tí ò ní mú délé ni wọ́n máa ṣe iyèméjì nígbà tí òótọ́ sì ní jẹ́mú nítorí pé ṣètò ọ̀nà ọ̀fẹ́ kó mú oríire yẹn ọ̀fẹ́ mú délé ọlọ́run mẹ́jọ sí mú ọ̀rọ̀ àmín bìyí nínú oore tẹ́lù kùránù máa ń ṣàyè yẹ́ṣẹ̀ fi mẹ́kúlè nù mẹ́kúlè dání ọ̀nù. bí yẹ́sà bí. tan ìmọ́lẹ̀ sọ́kàn wa àmín bọ́ọ̀ ọba fi sọ́kàn wa tán jẹ́pọ̀ wá kárí gbogbo ara wa bàbá máa sọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ nísọ̀rọ̀ Al-Qur'an ọ̀rọ̀ quran ni máa jáde lẹ́nu wa ìwò ìta máa fojú o, ó sì lè dé táwọn níta máa fi ti gbọ́ jọba ìtọ́lọ́wọ́ fẹ́ mu tàbí gbogbo ibi tá a rìn lọ àti tá a fọwọ́ wa mú gbogbo tá máa forí di ara wa ṣe ọlọ́run tó bá tàbí wàá lò ó àwọn ọlọ́run wí. ń ṣe lóore torí bí àníyàn òbí náà bá dá olùkọ́ olùṣàṣeyọrí olùkọ́ dààmú lọ́kàn dúró dúró kó sáfàkà ńlá àkọ́kọ́ alọ́sọ́sọ́ ọmọ tó bá lè náà ní ọkọ̀ olè fún. ṣùgbọ́n ní àyà rẹ̀. gbogbo tẹ́lẹ̀kọ̀ kan wa náà tá à béèrè ọlọ́wọ́ àti béèrè àfihàn ọlọ́wọ́ fi lé wa lọ́wọ́ ṣe ń gbọ́ra wọn dédédé yìí ọjọ́ kọ̀rọ̀kọ̀rọ̀ tí a fi ń gbọ́ra wa ó dà ti sọ̀rọ̀ tí nǹkan sọ̀rọ̀ bá dá ẹni tí lọ́n ṣe irinṣẹ́ yìí fún tó fi máa ṣe ọlọ́run lọ àwọn bá fòrò ọlọ́run jẹ́ wọn ló fún un. bọ̀dọ̀ tí fòrò gbà bẹ́ẹ̀ta láyé ẹ̀yà máa fòrò tó ìdálẹ̀ wọn máa kó mu fòrò. àwọn àti báyìí fọ́ ẹlòmí wọ́n máa fòrò tó ń gbòòrò mà. ẹ̀yà sì máa fòrò gbàgbé tó ń gbọ́ dààmú jọ́dàmọ̀ pé àwọn fòrò. gbogbo ọ̀nà tẹ́lẹ̀ àgbà fòrò èyí tó mà ní àti èyí tí ó mà ọlọ́run ilé àkọ́tọ̀ sí ọ. àmín bá sí bẹ́ẹ̀ fún afárá náà yóò sì bẹ́ẹ̀ ká ní gbogbo ẹ̀ kọ́. àmín bá ti tóbi ọlọ́run. àmín. tọ́ ibi tí a ti dúró tá a ti sinmi lánàá fèrè kan náà là ń fọ́n èròpé méjì tọ́ba ti dá ọ̀hún wí àná mi wí ìrìnàlọ́kànláàni ìrìnàlọ́kànláàni ó nígbà tí oṣù bá tó ń bẹ̀ ìyà ń sẹ́ agbẹ́sọ̀ gbogbo ìrìnàlọ́ ọ̀fà yìí ó sì fara gidi ọ̀sìn pẹ̀lú ó ti ìṣúlẹ̀ tó ọ̀fà yìí ọba ti jẹ́ pé ọlọ́run wí àlẹ́bí wí láàrin ìkan láàrin ìkan náà ni ẹgbẹ̀rún èèyàn wá lè gbé ẹnu kọ́ máa fán ìrẹ́yẹ̀kan láàrin ìjà tí wá dúró àti ìpò òdodo ọ̀rọ̀ àdóbi Musa àdìsẹ́lẹ̀ Musa ẹni ọlọ́run tó ló sórí ilé kódà bọ́lọ́ ó tún jẹ́ àmọ̀ pé bọ́lọ́run bá ti kàkọ́ lórí ilé mọ́ọ̀yàn ẹni olórí èèyàn yóò sórí ilé náà tó bá jẹ́ látara arílẹ̀ lèèyàn ti sórí ìburú ni ọ̀yẹ́ Musa sórí ilé ọ̀yẹ́ àdóbi Musa sórí ilé olórí ìburú lọ́wọ́ àwọn ẹnìkan sọ ní kúrú lọ́dún mílíọ̀nù ti kò rí ẹ̀rọ àzálì ìzálì márùn la kò yóò kúlá kí sàáyídá mílẹ̀ àzálì. ìzálì márùn la kò yóò kúlá kí sàáyídá mílẹ̀ àzálì. ọ̀pọ̀ ní káàbà وخاب المؤمن وقد خاب من Musa ẹni O yóò wọ̀ oṣù mẹ́rin. ó sì tọwọ́ ọ̀gbìn àwọn ó tún tọwọ́ ẹ̀ sórí rẹ̀. E. àfa nítọ́lọ́wọ́ ọ̀bá ti borí rẹ̀ lọ́yà ẹ̀bá ń gbé wọn lọ bí bọ́ọ̀lù kàábà wíwẹ̀ ló ti lọ géwú. bá a bá ti kọ́ lórí ìlú ló dé èyí tó yàtọ̀ sí tára ní gbàgbọ́ tí a fi sin lọ́wọ́ ọgbọ́n lọ́wọ́ ògbà ọ̀gbọ́n lọ́wọ́ nígbà tí ó ríre wá. Bàbá Dábà máa ń rọ́bà. Bàbá Dábà máa ń rọ́bà. Bàbá Bàlẹ̀ mọ́ àmọ́lò. Ẹni tí bá ń gbélé òun tọ́jú ẹni tá a kò ríre mọ́. Ẹnìkan wá ń gbà á tọ́jú pé àníyàn sá sórí rẹ̀. Bàbá Dábà máa ń rọ́bà. Àwọn ọ̀gbọ́n mọ́ àmì. Àbá àlẹ́ni tí ń bẹ ní àkórí rẹ̀ mọ́ ti gbà á tọ́jú kó lè sórí le káàbà ó ṣòfò ìtọ́jú. wà á pẹ́ ní káàbà máa kọ́ bá wà káàbà lè mọ àmì. ẹni tí tó ń gbèrò orí ìgbà òun ọ̀tọ́jú ẹ̀ ọkàn tó ń gbèrò orí ìgbà ní pípa bá tún láàrin báyìí. ó lè bọ́ sí ó lè dáa pọ̀. ó dá. Musa méjì ọ tara àwọn jama Musa n'abiyu Musa ọmọ kúránù ọ tara rẹ̀ jama àti Musa sámìrí Musa kanlò náà bóyá ti Musa àti ẹyin òmùránù gan náà rí tí a ń lọ sámìrí nínú tiẹ̀ ńgbà sí kó ríire máa ń kọ́ wọ́n máa rí ìyàn tí wọ́n torí ẹ̀sọ́ ọmọ ló ń kọ ẹ sáà máa bẹ̀rù gbọ́dọ̀ mọ́jẹ̀lẹ́ yóò kó kọ ìjẹ́ ọlọ́wọ́ sàdúrà ọmọ ìjẹ́ pé ìlú ògbó kọ ìjẹ́ bó kọ ìṣe dáa torí pé Musa lẹ̀bí wà Musa lẹ̀bí ọ̀pá òjì mi rí lọ́kà mi rọ̀ ẹgbẹ̀rún lọ́yà Musa ti j màlẹ́kà lọ gba mọ́sásáàlì nínú wò káàmì ó sì yàtọ̀ lòdì náà yẹ wà mọ́sáàlà lẹ́yìn mọ́sẹ̀ tí fílíọ̀nà wá wò òun lọ ya àlẹ́bí ọ̀nà ó bẹ̀rẹ̀ ní pọ́lọ́hún ló mi oríire onìkan náà tún nínú àwọn àfáà oníná sáádàtà amóhun lẹ́sẹ̀ lórí ríkùá ìrìnà lórí ìrètí àrí o. Àlùsà àdàtì gbogbo ẹbí láyé tó sòrò ìrè láyé. Kádàrá ló gbé ẹbí lẹ̀, kìí sàwọn náà mọ̀ rí Kádàrá ni wàkọ́ni. يسارعون كثيرا طالبين به وقد يسارعون كثيرا كوم طالبين لها وحرم حرم على قوم على قوم طالبين له طالبين له وقلت صعب إلى tún léwu náà sìn tọ́lí bí nálà ha. láàárọ̀ máa tún léwu náà sìn tọ́lí bí nálà ha. wọ́pọ̀ ní tún sáàmù ìlà mi máa ń bá tún léwu náà sìn. Allah wọ̀ fẹ́ lómi. màlúwẹ̀ tó ní ìlànà ṣe ìtọ́ ìlú ìmẹ́ra. àwọn tí ó wá tí ó mórí ilé ọlọ́wọ́ a máa sọ ní ìlànà ṣe ìtọ́ ìlú ìmẹ́ra. ọ̀pẹ́ ní kùsàkó ìlà ọ̀hún ní sì máa fà á nítọ̀ ń jẹ̀tẹ́ láì yàgò tí ò ní ṣiṣẹ́ fún rárá.

bẹ̀rẹ̀ ṣẹ́ ti ń jẹ́ ọ ń sọ fún fìràwò. yá fìràwò. ọ̀rọ̀ ti pọ̀ gbogbo tútù ẹ̀ kàn lé fìràwò kó tó bẹ̀rẹ̀ ṣẹ́ ọlọ́wọ̀ ọ̀sọ́nù ìmá tòlójú ẹ̀ kankan tọ́lá àwọn nǹkan tí fìràwò náà ń rí kó tó fi rẹ̀ agbódìsí ọlọ́run lòun fìràwò náà fura eléyìí ìjẹun tí a ń rí kọ́mọ ẹnu bá bàbá wa tí wọ́n sọ fún wa tó ló ló nà dáàbò gbà sí tó tọ́ lọ tó débi tó ń pẹ́ ẹ́ débi àdódó ẹ̀. Mọ́sá lọ́pàá tí wọ́n nígbà tí yẹn gbọ́mọ lọ tọ́lá ń fi ohun kan sí lọ́ba tó ń gbà wọ́n lónà lẹ́ẹ̀kẹ́ lónà lẹ́yìn tí ń tún gbà yìí. Bàbá dàgbà yóò ṣe nǹkan mi o. Tẹ́lẹ̀ ìbá dàgbà. Ah, ìyá tí ìyá rẹ̀ ti bá ọmọ ẹgbẹ́ ni yóò tù ẹ̀mí o ọmọ ẹgbẹ́ ni ọmọdé ni kọ̀dá àkẹ́kẹ́ máa òun kàn bí ṣe ló túmọ̀ lọ ìyẹn yóò nà ní kọ̀dá nǹkan ọ̀dà bọ́dà nǹkan mà bí ọ̀dà nǹkan mà ìmà ọba pẹ̀lú àwọn lògánì ẹ̀ lọ mú ẹ̀yìn àti ògùn náà wá torí obìnrin parí ọmọ yìí eléyìí ó ti hàn sí mi pé òun náà ba ìjọba ìjẹ torí ó ti sọ pé ń bá rí kíní irun pẹ̀ yìí tú òun ló lè gbàjọba ẹ̀ lọ́rùn ọmọ yìí tú ayé náà dá nǹkan máa ọmọ ẹgbẹ́ náà wọ́n kàn fi wọ́n máa ń sí ènìyàn lọ́dà ẹ lọ ọmọ ẹgbẹ́ bá gbà ẹ lọ mú òkú náà. àtẹ̀yìnwá báwa fáwa ṣe náà ṣe tú ọlọ́run kò kẹ́ wọn. náà mọ̀kún náà àtẹ̀yìnwá múlé na ní ẹ̀kọ́ wájú ẹ̀ láwọn ètò ìmọ̀. ọ̀sán ni ọ̀la ké bá ní bí yẹn sọ mí ké wọ́n ní o àwọn ọmọ ọmọ ànábì Mùsá ògùn lọ́lọ́fẹ́ ẹ̀yìn ọ̀nà àti wípé ẹ̀yìn òde yìí ọlọ́run wọ̀ jù nínú mẹ́jẹ̀ kọ́ ẹ̀yìn mú ẹ̀yìn tọ́ba mẹ́yìn iṣẹ́ ta fẹ́ràn olóògbé àgbà ìnáwó náà yẹn dúẹ̀ yóò ti mọ̀ pé ajẹ́kọ́gbọ́n eléyìí ni ọkọ̀ lájẹ́ lóòótọ́. àdọ́bí musa náwó lọ ẹ̀yìn lọ gba ọwọ́ ẹ̀ náà ọgbọ́kùn náà mú ojú agbójú ojú àwọn afárá tí òfin sọ̀rọ̀ dáadáa náà tó ti mú un láhá pọ̀ láàrin òun àti ọ̀pẹ́ ìlànà ìlànà òun wá ó lé pé. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nínú kíní àwọn israẹli israeliyat òun ni wọ́n ti mú wa àbẹ́bí sọ fún wa pé tí wọ́n bá wí láti sọ ọ́ kó wà láti tàbí wò ẹ bá wọ ẹ má gbà gbọ́ ẹ̀sìn má pè mọ́. ọpọlọ ń bẹ olóbi lóbi lẹ́pẹ́jọ́ tí ó lọ lóbi sọ fọ́lọ́ pé ìrèdà lọ ṣiṣẹ́ yìí. lè lọ́wọ́ níbi àyè ìṣọ̀dì kò ní. alùpàlù kí a sọ́dí kúrú láàdé. sọ́dí kúrú. ọ̀yà lọ lọ. ká a ń sin náírà. olú sọ́dí kúrú. sẹ́ńtà fẹ́rẹ̀ ọjọ́. فأرسل معي أبي يريد أن يصدقني. wọ́n sáà ń tẹnu mọ́ Musa yá bẹ̀rẹ̀ àwọn ẹ̀rọ. Ọlọ́run wá rán àná. Ọlọ́run wá rán ànábì Musa. Ọwọ́ àwò èyí tí owó tó súnmọ́, òun àwọn àṣẹ tó ní ibẹ̀ náà pé tí mo fẹ́ lọ sọ yìí yóò tó wẹ̀ tí ọmọ àtọkà mi jáde o sì dáwọn tí ń sọ fún yóò tó gbogbo mú kí ni inú ọkà wọn ọ̀hún wà sínú o wá tún lòrú tó tún dìde ó tún ṣàdúrà fún wa àwọn tí wọ́n sọ fún yìí jẹ́ tí wọ́n wí jó wúlò fún mi náà jó wúlò fún wa ó wà sínú kèésì yìí tó jẹ́ pé ìta kẹ̀jẹ́ ń bẹ̀ nìkan ló mú láyà wa wọ́n gbọ́ yé o wọ́n gbọ́ yé ọ̀ká àwọn sọ́ọ́ ti sọ di ayé dídá nǹkan náà wọ́n wà sí tọ́pọ̀ láyé lò ipò wo ni ó wà lẹ́sìn tí ẹ lọ́dún yìí ọ̀ká ṣé ètò wá àṣírí àti òkú wa lẹ̀ àbọ̀ àṣírí ẹ̀wọ̀n tí ànábì Musa fi bẹ̀rẹ̀ olùdó ọba mi rọ́bì ìṣirà ní sọ̀dí. rọ́bì ìṣirà ní sọ̀dí. àwọn tí ó ń jíṣẹ́ ọlọ́run. ọlọ́wọ́ ọba mi bá ọba bá ọba mi sẹ́yìn ìgbà yẹn mi gẹ́gẹ́ ọkọ̀ fọ́ọ̀nù. wọ̀nyẹ́ sí àmì. àwọn wà sínú ìgbà yẹn mi gẹ́gẹ́ tí ń lọ sọ̀rọ̀ ọlọ́run lọ́jọ́ kọjọ́ mọ́ kó o níbi gbogbo tọ̀fẹ́. wọ́n yẹ sí ní wá máa sọ̀rọ̀ ní rọrùn kí n sọ wá sí bí a ṣe gbowó torí tọ́rọ̀ ọba ti rọrùn èèyàn dání wá sí iye owó ọlọ́run ni yóò ṣàjọ. ó yí aṣọ bọ́lọ́run wáyà sí i gbogbo tí màá jọ rọrùn ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ní kéèyàn fẹ́ ṣe wá sí kọ́fẹ́ ha kọ́mọ wíwú. ọ̀rọ̀ ọlọ́run nù wáyà sírì ní àmúrí jẹ́ gbogbo ọ̀rọ̀ ló ṣe kí ni wọ́n máa rọrùn gbogbo tí máa lè máa yàn máa ju olè nínú ẹ̀dà láfíà wa nínú ẹ̀dà sírì àmúrí wa káfẹ́ lọ nìkan kálá làáfíà lò nínú ẹ̀dà àmúrí àdébì Mùsá ó sì lu àlàáfíà àtẹ́yàyé nínú ó ti mú náà láti mú yà sírì yìí àmọ̀lú má jẹ́ mórí fífọ́ débi wọ́n pè bá ń ṣe wọ́n máa kọ́ pé wọ́n tó bá bẹ̀ ń sẹ̀ kí ló tó bí lẹ́yìn ẹ̀. wàhálà lọ́wọ́ kúrò àtàwọn ìlú ìsàlẹ̀. àwọn mi ti ń ṣe kọ́rọ̀kọ́rọ̀ yìí tí wọ́n lọ yí alùpùpù dátà mi lè sáà ní bá a mú kú ò.

bá ń yọ kókó orí ahọ́n mi bá ń tú. torí tó a bá ni wọ́n fi lè gbọ́ ní yé ó mọ̀ ẹ̀kọ́ lákòlè yà ni wọ́n gbọ́ yé. wàjà ní àlè. wàjà wàjà

olùdókòwò wa ṣe ní áálí olùdókòwò yóò bá ní mínísítà yóò jẹ lọ́sẹ̀ pé tó ń bá lọ ndo ń bá lọ tó ń wí ní ọmọ wí tí ò lè ba léjé tó dé mílí àhàlí ti bẹ̀rẹ̀ tí tí mò ń sọ tí ó yí òun náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa sọ pé ẹ̀tí ọ̀pẹ ni àrùn náà yìí ọmọ ìyá mi Haruna. Mà hmm. á yá Haruna, ìmọ̀ abúsọ̀rù mi ní ìsáré. Bàálí sí ìwé yẹn ìdè ayé sọ́dún fún mi. Ìmí yẹn pẹ̀lú mi kí ló dé mo fẹ́ lò ó ṣubú di bí àṣírí gbogbo ẹrù mi tí mo di kalẹ̀ mo fẹ́ fi sókun ẹ̀. wà á ṣírí bí mo fi wò ní àmì. oní ẹ̀ bá dẹrù lẹ̀ tí òfokùn dé lẹ́nu yọ dànù. yóò tún dànù. wọ́n bá dànù fún onímọ̀fẹ́ kù dé. wà á ṣírí bí mo fi àmì. mo sì fẹ́ mú mára lórí iṣẹ́ tó rán mi ká si, sí. Hmm. kẹ́ẹ̀lù sábẹ̀ àkàkà tí rọ́. ká lè bá a lè máa ṣàfọ̀mọ́ ẹ lọ́pọ̀lọpọ̀ náà. pẹ̀lú títọ́ bàtà tí rọ́. ká sì lè máa dúpẹ́ fún ọ lọ́pọ̀lọpọ̀. ìnẹ́ta ń tàbí náà bàṣírọ́. ọlọ́run sì ríran ní ọmọ ìfọ̀gbà lérò ọmọ tí mo gbà lérò. ìnáka. ń tàbí náà bàtí náà bàtí rọ. ọ̀la kọ́lé ohun tí ìta. sùúrà kàyà musa ìbéèrè rẹ àti fún ọ. Allahu Akbar. inú ẹ tó béèrè lójú musa Allah. ètò béèrè àti fún ọ. kẹsàn máa retí. Ànábì Musa wá dọ́dọ̀ Fìràwó. Wàkọ́lá Musa yá Fìràwó. Onírẹ̀ Fìràwó náà. Ìní ọ̀sùnú ni Rọ́bì Láàlẹ̀ ní. Òjíṣẹ́ àtọ̀dọ̀ ọba tó bẹ́ gbogbo ẹ̀dá. Òun ni mí. mùsùlùmí òun náà ni aláàkúnlà alálọ́ ìlàlá akọ. ní gbọ́dọ̀ sọ kẹ́kẹ́ nípa ọlọ́run àfi tó dúró bí mo sọ fún ọpọ́jì sí àtọ̀dọ̀ ọlọ́run ni mí má sì yè méjì sẹ́ni ló ti gbé fún mi má sì yè méjì o tọ́rọ́ dùn mí ló lé mi lórí. àlẹ́yà. ní gbọ́dọ̀ sọ kẹ́kẹ́ nípa ọlọ́run àfi tó dúró. àlà àbúlà àlọ́ ìlàlá akọ. àwọn alájọ́ kò yọ. ẹ̀wọ̀n tí àfọwọ́kọ ọlọ́run tá a fi ń búra lé lórí tọ́jà nínú èsì ẹ bá dé ọkọ̀ ni o? èsì rí ó dé èèyàn wá lè mọ? mọ́ tó ṣe tó fi jẹ́ nìlọ òun ló dé jẹ́ ọba ti ń rí tẹ́gbójú ti tó padà ìwọ náà bá jáwọ́ níbi kọ́ ọmọ afọlọ́jẹ́ nìyọ. àbí kọ́lé ẹ̀lẹ́ ìyá aláàbùlà lọ́nà ìrìnlá àpà. òdodo ló ti dà lé mi lórí irun gbọ́dọ̀ wí nǹkan nípa ọlọ́run ilá aláàpà. àfikún lóòótọ́. kọ̀dí kí tòkun bíbá yìí náà ti yọ ọ́ bìkún. mo dé wá báyìí. ببينة من ربكم àlàyé ọ̀rọ̀ tó yé yékéyéké lọ́dọ̀ bá yín olówó ni. fàámi sí ni máa bani Israel. àlàyé ọ̀rọ̀ tó náà ni wípé ọlọ́run wọn lù sí. Ọrọ yìí ọjà kò jù lọ bí Musa ṣe sọ fún fìràwọ òun àti níbi ọ̀n gbọ́rọ̀ yìí ìgbà pé Musa nìkan ló wí nígbà Musa wí ọmú arúnà má ṣàgbé wáyà ní ó pe arúnà nàmá rẹ níbo míì náà tí wọn náà ọba dáhùn méjèèjì ó tún lọ káwọn méjèèjì níbi àyàgbé wá bí ìgbàlè kan lọ jẹ́ kọ̀dá lọ jẹ́ òun àti àrùn ni wọ́n jọ lọ torí pé mbòmí ìwọ sọ̀rọ̀ yìí tán wípọ́ lọ́run lọ́rùn ìtí Musa níbi ìràwọ̀ náà padà wípé Musa ni pé kọ́ máa rọ́pò kò máa yá Musa ṣe tọ́ àbọ̀ tọ́ àlóde. nígbà olómi jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba tó dá gbogbo ẹ̀dá fírònà wá wọlé ẹ ọlọ́run tó tún níbi àyẹ̀ ya kó fìlà ó tún wá bí musa léèrè pé fáwọn àrùn ọkùnkùn yà tá a lọ bẹ ẹyin méjèèjì musa tó sọ̀rọ̀. musa àti aruna ta lọ́lọ́run ẹ̀yin méjèèjì ìrẹ Musa nù. ọlọ́kùnrin mhm. lẹ́bí àbọ̀kùn làṣẹ ìlú kọ́lùkọ́ òun fún màdá. alábì Musa ló bá tàwa táwọn wí fún ọ ọ yàtọ̀ sí wọn tọ́lọ́lọ́run táwa ń sọ òun lọ́ba tó fún gbogbo nǹkan ní kálkà gbogbo bí n tá a dá ṣe rí o ẹni tó dúró rí bẹ́ẹ̀ olùbàdàn ti wá tá a sọ̀rọ̀. òun gbogbo nǹkan bẹ́ẹ̀ sí ni òun lọ́dọ́ bá sí ní bá a wà lóòró lórí ẹsẹ̀ méjì tó fi gbogbo mẹ́rẹ̀ẹ̀rin tiẹ̀ tí elélẹ̀ òun ló dẹ́tò tó kó tiẹ̀ sí. tó màhàdá ó sì sọ́nà tiẹ̀ sọ́nà pé ẹsẹ̀ tó fi lélẹ̀ yẹn ọ́ptíkù sọ́nà tí ẹ̀ pé àyà tó fi lélẹ̀ yẹn máa fi wọ́ àbọ̀ kúlà ṣe àyíkọ̀ oòrùn máa dá ó sì tọ́ sọ́nà fún gbogbo ọlọ́run ti àmì ọ̀dá fìlà ó nà ló ìlú náà wá sọ fún wípé nígbà tó ń sọ pọ́lọ́run rẹ lọ́dọ̀ gbogbo nǹkan fáwọn abáàlú lè kúrú nílé wòlá sẹ́ńtírì tí ẹ tọ́ wà ìlórí náà rí àwọn sẹ́ńtírì tó ti kọjá lọ sọ́lọ́ rẹ náà lọ́dà wọn tójú tí ò tó ọgbàgbàgbà ọdún tó ti lọ ẹwọ́n tẹ̀lé yìí sọ́lọ́run rẹ náà tó ń wí lọ́dá wọn kọ́ọ́là. kọ́ọ́là ìlú wa yín dà wọ́n bí. fìràwùnà Mùsá níwọ̀ fìràwùnà kò yí ní hmm. ilé á gbogbo tó a ìmọ̀ rẹ̀ ti wà ó ti wà lọ́dọ̀ nínú ìwé kan lọ́dọ̀ ọba wa. gbogbo nǹkan sí. wà ọba tí wọ́n dá ọ yàtọ̀ fún ọ òun ìgbàgbé ìwà náà ọba tí ì gbàgbé. àlàbí dáhàlà lọ́kùnrin àríkọ̀ máa dá. orí ilẹ̀ tó wà yí ilẹ̀ fíríọ́nà ẹni tó tẹ̀ pẹrẹsẹ tí ń ṣe é rìn ọba tí a ní. wàsálàkàlà kò fi àṣùkù lá. kódà gbogbo ọ̀nà tẹ́ láwọn ẹni tó dúró ṣe é là ọba wa ní tẹ́ fi rìn. wàá ń sọ̀rọ̀ ìrẹsì àmọ́ ìmọ̀ ọba wa lọ́wọ́. fàṣẹ́jì lórí aṣọ́jà nínú ẹ̀bá ti ṣàtà. èso ogi tí ọ̀jọ́ra wọn ti ń jáde nínú rẹ̀ ọba tiwa níjọ́ jáde. kùnú bọ̀rọ̀ mú. a ní àmàkùn. ẹ máa jẹ nínú tí ń jáde nínú rẹ̀ bẹ́ẹ̀ bá ẹni tó ní ẹ máa ní jíjẹ ọba wa ní. bẹ́ẹ̀ bá tẹ̀ fẹ́ tún múnú ẹ̀ ẹ fẹ́ràn yín jẹ ẹni ó jẹ́ ọba tí a ní. nínú bí dáàlì kàlá yá ti òní á. èyí tá a wí ìwúrẹ́ fílẹ́ọ̀nà ó ti tó láàrin sáàmì tó ọba ń tán. ìwúlẹ̀ ṣe ọmọ sọ ara ẹ̀ náà ni. inú wí ibẹ̀ lọ́ba wa tá ń dúwe ibẹ̀ ló ti dá yín. rọ̀fíà lọ ìlú kan. ọba tá ń sọ yìí ibẹ̀ náà ni ó tún pàṣẹ wọ́n dá yín padà sí. rọ̀fíà lọ ìlú kan rárá ló tún ìgbà míì tí wọ́n fi lónà tí mà inú ẹ̀ náà ni ó ti yọ yín jáde. ọ̀pọ̀. ọ̀lọ́kọ́lé ààrẹ náà ààrẹ ti náà ọlọ́run ní gbogbo àmì wa fi lónà. sí ìdá àfihàn súnmọ́ wákà ń bá bàbá ó pè ń ọjà ni. kọ́lá àjíǹtàná nítorí nígbàná nínú ìdìnnà bìsí ìkàlẹ́ Musa. fílọ́nà nílẹ̀ Musa sí gbogbo tó mú wáyé èrò ọkàn ẹni pọ́ fẹ́ lé ajáde kó ń lù wá pẹ̀lú náà rẹ tó gbélé. bọ̀lá bọ̀lá náà ti yá ní kàbìsí ìrírí tìlì àwa náà òkùnà. tí a lè mú olú bẹ́tọ̀ ń pàyí wá. Bàjẹ́ aláìlẹ̀ bàbá iná kàmọ́rọ̀ ìdánlá ló fi fún. Jẹ́jọ́ dá ọjọ́ tá kò dá pàdé. Ọ gbọ́dọ̀ sá àwọn ò sá. Nẹ́ẹ̀lú wà láńtà. Wọ́n náà sì sá ti wá ààyè tó lọ sún àdàdà tí èsì báyìí ọ̀gbàgbé tí ò sún mẹ́ màgàdà sùn wá ní. tó fi gbogbo ara tó bá fẹ́ dá ó dá. ọ̀la mọ̀ inú kùn yẹ́wò sí náà. wọ́n sábà ò ṣe nǹkan kan kódà ìjọ tí bẹ́ẹ̀ fi sí ni yẹ́wò sínà ọjọ́ tó àwọn máa ń fi sọjọ́ ọ̀sọ́. ọjọ́ ọ̀sọ́. ọjọ́ ọ̀jáde rẹ̀ nǹkan tí gbogbo èrò máa ń pẹ́ o ìjọ ló fi sí torí ìjọ rẹ̀ sí ìrọ̀ lọ́yọ̀ hàn. ọjọ́ ọ̀sọ́ ni o fi sí. má sì má sì fi sí alẹ́ má fi rọ̀lẹ́ ìyálẹ̀ta hmm. tó ní gbogbo ìrọ̀jọ̀ tó rẹ̀ yà ìgbà ló dá sí i. فتولى فرعون فجمع كيده ثم أتى. fírónà ọ̀pọ̀ ìdájọ́ náà ọlọ́run dá gbogbo ète gbogbo àwọn òkúta ẹ̀ lọ́dún lọ padà bí àyàtì ó lọ sọ díẹ̀. kọ̀dídì tuntun ní báyìí nàbí mi wá. àlùfáà ló máa ń túra wọn ní. báyìí sí ní àbáyé ìṣòro. tó ti padà bẹ́ẹ̀ fàárísì ni máa yíya bá ní ìsìnrọ́ yíyà sẹ́yìn bàbá wọn ti rí àtúpadà bí a ti lọ wò ìgbà tí ń bọ̀ náà lápá àyà ọgọ́rùn-ún àti márùn-ún ẹlẹ́kẹfà la fẹ́ wọ̀ fàárísì ni máa yíya bá ní ìsìnrọ́ àwọn ọmọ Ísírẹ́lì jẹ́ wọ́n bá mi rìn. bọ́ọ̀lù yìí ń kú tàbí tàbí bá bá tiẹ̀ rámì kan tó mú wa. bàtíbi ayélujára bàmí náà sọ níbi. jáde jáde afẹ́rẹ́ ti ń kúrọ̀ tó bá jẹ́ kó o tọ́ bá sọ. bàbá sọ. ibi bílọ́nà ti tú ọ̀pọ̀ wẹ́ẹ́ lẹ́nu Musa kàdé. bàbá sọ. ó tú ọ̀pọ̀ wẹ́ẹ́ ọ̀sọ́ lẹ̀. bàbá yàtọ̀ bá lù mú bí. ọ̀pá bá lè lò. Wàmíláyà làwọn bá ìlà fọwọ́ babíyá nàṣà ayẹ́dàwó ọ̀yọ́wọ́ jáde. Fẹ́lá yíyà bàìtọ́ òlìńdà fún. Bí ṣe ń kọ́ mànàmáná nú bíi gíláàsì. Fáwọn tí ń wò. Bọ́ọ̀lù ìrìnàlọ́wọ́ ìtọ́rì mi náà. Àwọn àgbọ̀ ọ̀jẹ̀ tí ń dókòtì fídíò náà akọ́ bá wọn. Ìgbà àlàlà sáré lálọ́ ẹni kọ́ ránṣẹ́ òpìdán tó mọ̀dá padà dáadé. òpìdán ọmọdá pa orí oṣù lọ láti yọ yìí. ọmọ ọmọdá pa ni ọ̀rọ̀ ẹ̀jọ́ dẹ́kọ̀. ṣàbọ̀ tí mo ti mú ti ta àti wẹ́ẹ̀. èrò ẹni wọ́n fẹ́ lè yí jáde kú ò nínú ìlú yín. nínú ọ̀nà ní kílẹ̀ fẹ́ pàmí láṣẹ kìí sí. ọ̀rọ̀ àwùjọ wà á rùn wà á rùn sí fílmù àdáyé wá àháwò sọ fún pé gbogbo tó mú ẹ̀tì ẹ̀tìgbọ́n ángìlì ìtí ó sọ pé ọmọ lọ ní bìmánà ákìlì alètò ní bìmánà ákìlì kéèyàn dáyà padà yìí pé máa lọ àdúgbò ó sì lè tú ó sì lè tú ní bìmánà àdínù bìmánà ẹ̀dọ́ fàmàrà wọ́n ti ìgbódú àgàsì mo máa o si sì lè tún níbi máa na àròjà tán tán o si nǹkan fún tán wọlé kò sí ìta tún mẹ́tẹ̀ẹ̀ta tí ọ̀rọ̀. bọ́ọ̀lù àdìwà bá. owó àtọ́ máa yẹ pé wọ́n ń bó ṣe sùúrù náà. wọ́n á lè ṣe ìpele màdá ẹ̀yìn. àsìkò tó bá ti ní wọ́n máa lọ ni wọ́n ṣe sùúrù náà. wàá ránṣẹ́ sí gbogbo oníjò gbogbo òní káṣìrìnà gbogbo wọn fẹ́ yan. yá túnbà ní kó lè sáré màlẹ́. lẹ́nu kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan bá ti bọ̀ wọ́n máa ń gbọ́ ìdájọ́ máa dá pa wọ́n máa ń bọ̀. wàjà sáà tuntun ọ̀nà. gbogbo àwọn òpìlẹ̀ fílíọ̀nà gbogbo òpìlẹ̀ pátá wọ́n dé wá bá fílíọ̀nà. ọ̀nù. já àsáárá tó fílíọ̀nà kèsì já láti pé ká alifilaamu wà mẹ tọ́ba já wò òkúta kúrò náà láti já asára tu fìlà àwọn náà lọ́dẹ sára tu òní ní alifu àti láàmú ṣùgbọ́n alifu láàmú tó wà ń bẹ̀rù lórí yá pé àwọn òkúta ní ẹgbẹ́ wa bá fìlà àwọn náà. wàjá asára tu fìlà àwọn náà. a ní pé àwọn òkúta kúrò náà lọ́dẹ a sọ pé àwọn òkúta dé wa bá fìlà àwọn. Tọ́lú. kásì oní àlọ́ tí ó dùn náà tí wọ́n sá lọ àwọn èsìsẹ́ ọ̀fẹ́ bí wọ́n sá pàtí pàtì tí ó gbowó ọlọ́mọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wa bá ṣiṣẹ́ fún tọ́ba jẹ́ ń lọ́wọ́ wá ní kọjá pàwọ́ aláàbò orí ẹ̀ ìwọ náà ń gbòòwò rẹ̀ tọ́ba bá ti wà wá gbé irú bó ibi tó ti bá náà mú bá bí ọ̀nà mẹ́rin nínú àgbà tó ti gbóná náà náà bẹ́ẹ̀ èyí tó tún túmọ̀ náà mọ̀ àti kàkà lẹ́yìn ní àrà àfi. àtàwọn ọmọ àwọn aráàlú tẹ́ sọ fáwọn ọmọ iná láàmù náà ni èyí nù ẹlẹ́kẹta ó tún bá kan àgbà aléwàjá tún àti kàlẹ́ aráàlú bẹ́ẹ̀ bọ́ọ̀lù náà àkàlẹ́sì ó mélòó ó méjì tó lọ sí ọba náà bá náà lọ àkùrá èyí tó jẹlẹkẹrin òun ò ní wá ìtú wọ́n gbé wá ní yìí yìí àti ya ìmáàna yìí wà rọ yẹlẹ pé náà wà rọ bàtà àlè rí mi tí tó wá bẹ́ẹ̀ ni wáyé ìnáwó làmínà lé mọ̀ ọ́n. Kí ẹ sọ wọ́n nìkan láàfin tẹ́ ẹ bá gbowó lamina mọ̀kọ́rabina á a kó yín mọ́ra ẹ tún di àfòyín ní àfòyín ní kò àfòyín sẹ́. ẹ dòdò yìí láàfin. kèé sọ̀rọ̀ tẹ́ bá fi lè borí ẹ̀ kó dà lamina ni ti lọ nínú ìjà ọ̀pọ̀ nǹkan ti lọ nínú ọ̀rọ̀ láàrin wọn ọjọ́ tó pé. wọ́n nílẹ̀ Musa. ìmọ̀ arákùnrin kíyà. síwọ lọ́kọ̀ọ̀kọ́ dá lọ́kọ̀ọ̀kọ́ kó iná kalẹ̀ kálí náà rẹ̀. wọ́n ìmọ̀ anákùnrin náà lórí ìrọ̀lẹ́pẹ̀. bọ́n bá sì fẹ́ kọjá wà láàbọ̀kọ́ bí lọ àpèkàn àpèkàn lọ tí wọ́n mú kàkà lọ iṣẹ́ tí a ní. ọ̀rẹ́ àlùkò ànábì Mùsá ní ẹ̀pà ẹ̀pà náà ti wú. pẹ̀lẹ́mọ́ àlejò sáàrù àmàlà ọkọ̀ alẹ́kọ̀ọ́ ni ọkọ̀ alẹ́kọ̀ọ́ bá fẹ́ ṣe mùnàdọ́rà tí wọ́n fi láàyè pé máwọn ọbẹ̀ jẹ́ kẹ́ni tẹ́ ẹ fẹ́ jọ sọ̀rọ̀ pọ̀ yọ ọkọ̀ sọ̀tì. nínú tí ẹ̀tọ́ bá wí ó torí kanú tó rí fi mọ́ mọ́bẹ̀ wọ́n tó fẹ́ sọ̀rọ̀ àlùkò musa lẹ́yìn ni ẹ̀dá náà yín lẹ̀ ẹ̀jẹ̀ kọ́ yìí. fàlámà ìlú sáwọn. sábà pé ọyẹ kọkànlẹ̀ ọba rẹ̀ lé pápá débi pápá àwọn olóńtì lẹ́yìn pé ẹ̀jẹ̀ kọ́ padà. wọn ò lálá sí lẹ́yìn tiẹ̀. ọkọ pa ó làwọn ìwọ ọkọ pàtẹ. Hmm. ẹ pa. fàlámà ìlú sáwọn ayọ̀lẹ̀ náà sì. wọ́n padà wọn sáhàrú ayọ̀lẹ̀ náà èyí ìrandán ń bẹ ọlọ́wọ́ fà yí lẹ̀ ọ̀rọ̀ bí ọba tó méjìlá nínú àdá èyí tó bá wá dé pé sáàrù ayúnà náà èlò ní ọmọ pè ní síhìrù tàkáyúrì síhìrù àtàkáyúrì ìdán tó jẹ́ pé nǹkan bọ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n agba ìrìnà àwọn èèyàn ìdá ọ̀lọ́pọ̀ lọ́dọ̀ wa nù wọ́n lè pẹ́ ní eléyìí wọ́n lè pọ́ lọ́pọ̀ tó ọ̀nà ó sì fi kò kó léèyàn tàkájù ni imagination tàkájù ni ọlọ́wọ́ ń fààyè lẹ̀ káàpì káyé lẹ́nu ṣùgbọ́n kò sí lè ṣe wọ́n tẹ̀lé tí eléwọ̀ ní lè ṣe fẹ́ ẹ̀ bá mọ̀ sí á. ẹ gbọ́.